lílo ọwọ́ ọ̀tún tàbí ìjẹun náà láti fi gé kọ́ọ̀pù bẹ́ẹ̀ ni ọwọ́ ọ̀tún náà la lò torí kí kọ́ọ̀pù dọ̀tí ọ̀sán dùkọ́ wa jẹ́ pé a fi wà fi ju àṣẹ tọ́ọ̀nì lọ pẹ̀lú àṣẹ tọ́ọ̀nì ló máa ń fọwọ́ sí ìmú mi mùsùlùmí sì ni wọ́n fi ń ta àṣẹ tọ́ọ̀nì tí kọ́ọ̀pù bá dọ̀tí á fọ́ ni ṣùgbọ́n àwọn olùkọ́ wo ti fi kọ́ọ̀pù sẹ́nu wọn náà tún gbọ́. kí àwọn nǹkan wà tí wọ́n ní máa fa òfò bí ẹbí kí èèyàn máa ati gbóná eléyẹn àti gbogbo oúnjẹ tó bá gbogbo eléyẹn ọ̀nbẹ mi ọ̀gbìn lè má la yòókọ́ lóra ọ̀nbẹ nù nǹkan tí èèyàn gbọdọ̀ orí lásán sọ wọ́n há tó bọ̀ há nà fún ẹ̀rù tó sọ̀rọ̀ ẹ̀ńtọ́ bá sọ̀rọ̀ láti ọmọ ẹ̀rí wa ẹ̀ jẹ́ olódodo. tí gbogbo ẹni tí ò lè láyé oúnjẹ tó ti jóná wọn ń jẹ lọ́fà àìmọye èèyàn tí èdè oúnjẹ tó jóná tó sì ń bá dà àìmọye olówó tó ti kó oúnjẹ tó jóná yín máa ń gbò oúnjẹ tí ó sì kíkọ́ yóò lò wàláhù àlẹ́ nàmà wọ́n ní pé asalaamu alaykum ya ṣe wọ́n ní pé hali lè kó ní ẹ̀ẹ́dẹ́gà lásìkò tí ń ṣe nǹkan ọ̀tọ̀ rárá nítorí pé ẹ̀ẹ́dẹ́gà láyé fún un ilẹ̀ fúnmẹ́tẹ́ẹ̀sì wàlmọ́rọ̀ àtúnṣe ẹ̀rú láyé dúdú lẹ́nà ẹ̀ńdọ́kùnrin mẹ́tẹ́ẹ̀sì. akéde ẹ̀ẹ́dẹ́gà àbàdínú àná gíláàsì obìnrin tó ti ṣe nǹkan oṣù pọ̀tọ́kọ́ àná gíláàsì torí délé obìnrin tó ti ṣe nǹkan oṣù ọdẹ ẹ̀ẹ́dẹ́gà tóbi ń bá wá sí wá dá kíjọ́ mẹ́wàá ló ń bẹ ṣe ẹ̀ẹ́dẹ́gà tó wá ń ṣẹlẹ̀ pé kíjọ́ mẹ́wàá yẹn tó pé ló fi nǹkan oṣù ọ̀pá ayé rẹ̀ ọ̀pá dalé wọn tó bá parí nǹkan oṣù rẹ̀ tí ọ̀pá mẹ́wàá yẹn ọ̀bá ìgbè yóò kó padà láti wá sí ìjọba sẹ́kù sòṣùpọ̀ kí lọ́nà bẹ́ẹ̀ náà láti lọ́sọ̀tò tí ń ṣe nǹkan oṣù kẹlà ọ̀dọ́ nọ́mbà náà nọ́mbà yìí. ìrìnlẹ̀ ní ìgbò nílànà ìṣúná alákọ̀ọ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ yìí pé lílá owó tí mo jẹun tán àti lílá abọ́ nílànà ìṣúná nígbà látọ̀ lóòrò pé kò sí nínú súnà kámúmi lóòrò wọ́n kò sí kò sí mẹ́ ṣùgbọ́n ní ká lóṣù ká ká súnà nẹ́bí sọ̀rọ̀ bá wà ìwọ̀ sílẹ̀ mi láàrin ìgbà jẹ́ sọ àmọ́ láwọ̀ rẹ̀ a sì máa láàbọ̀ rẹ̀ nítorí kẹ́ ẹ̀ mọ ibi tó rí wà nínú oúnjẹ tẹ̀jẹ̀ yìí. ṣùgbọ́n lẹ́sẹ̀ oúnjẹ dáàbì dáàbì láwọ̀ yóò jẹ́ kó oúnjẹ tó mọ́ wọn bá torí pé tá a bá ti gbóúnjẹ tó bá ti pọ̀ lápọ̀jù tá a jẹ́ lájẹran ẹ̀dẹ̀ranjú tá a tún láǹlà bọ́ ẹ̀kẹ́rẹ́ lẹ́yìn. ta ẹnu àlà oúnjẹ ọmọ ọmọ bá lọ́nà tá a fi lè jẹ tán tá a bá jẹ tán tá a fi làbọ̀ torí bá àmọ́ ibi tó rí wà láàrú oúnjẹ tá a jẹ. ọba jẹ ọ̀hún tán ọba fọwọ́ rẹ tí nǹkan kan bá èèyàn lọ́wọ́ tí èèyàn jẹ́ níbi kí fọwọ́ lẹ́yìn ìgbà tó bá jẹun kí nǹkan burúkú burúkú lè ṣe èèyàn lọ́wọ́ bí kí èèyàn sún kí kùtì ọjà yàn lọ́wọ́ jẹ àbí kí èèyàn sún kásí ọjà yàn lọ́wọ́ jẹ nígbà táwọn máa ń fínkánfínkán àwọn olùkọ́ ẹran ni ṣùgbọ́n àti jẹ̀yàn lọ́wọ́ wọn kì jẹ lọ àbí nǹkan ti nǹkan mìíràn bákan náà káwọn kọ́ lọ́wọ́ àwọn kòkòrò burúkú lè sún mọ́ ẹ̀ lọ́wọ́. tí wọ́n òròjú ọba kódà kò ní lè di lọ fọwọ́ kò sì ní bomi wọ́wọ́ sílẹ̀ ńgbà tí ó ti bẹ̀rẹ̀ sí jẹ lórí délé káwọn fọwọ́ wa lẹ́yìn ìgbà bá jẹun tán tá a bá la tó kọ̀ náà náà. wọ́n ní kí ògbóró kájú rọ́ọ̀gì àbúrò ẹ̀ kí kájú ìpapò tí wọ́n ń ṣe yẹn lọ́dọ̀ àkùrán nìyí ṣùgbọ́n ká gbé lórí lọ́ọ̀dì àbúrò yẹn ní kọ̀dá tó nítorí kíkà àkùrán nìyí lábùkù bẹ́ẹ̀ nù ẹ̀ gẹ́gẹ́ bá wọn nù wá ti sọ ẹ wo twenty three years lọ́nà tó sọ àkùrán nìyí kalẹ̀ wọ́n á gbé kalẹ̀ gbogbo lọ́ọ̀dì abẹ́ nìkan abẹ́ rí bẹ́ẹ̀ ah subhanallah kọ̀dá tó kọ̀dá tó lórí délé àgbọ̀dọ̀ gbé kalẹ̀ lẹ̀ àgbọ̀dọ̀ gbé korí ìtẹ́ lásán ká gbé korí kankan.

ẹlòmí tó bá fẹ́ sí ọkùnrin àtọ́nù fún lọ ọwọ́ sì ni ó fi máa ti báyìí á ah! ìwà ìlẹ́kọ̀ọ́ báyìí ọ̀tọ̀ ọwọ́ sẹ́wọ̀n kí ẹ̀rọ fi tá báyìí àtọ́nù fún lọ bá jẹ́ kí ló fi máa ti ọ̀rọ̀ lọ ọ̀dà bẹ́ẹ̀ o kí èèyàn kọ́ àkùrán ni ọ̀bẹ nù pé èèyàn máa rírì àkùrán. wọ́n lè yan ní alùpùpù ìdẹ̀tún lọ́gọ́dẹ̀ẹ́dìyà èyí táwọn náà ń kà yẹn á nà fún bí nà fún tí wọ́n ti kọ́ Suratul Fatiha àti títí dé amma yatasa'alun wọ́n ti wá ti gbó gidi gan a ah, kì í gbó nítorí pé ọ̀rọ̀ tó wà nù rẹ̀ kì í tí tòbá ọ̀rọ̀ náà ti fẹ́ gbó àwọn tó bá yẹ kẹ́kẹ́ mú lọ títí títí títí débi pé tó wà nù rẹ̀ gan parí àbí òye tòbá yẹn lóyún àwọn kó gbó kì í tí kì í gbó tó bá tẹ̀lé pé o ti já wẹ́lẹ́wẹ́lẹ́ báwo lẹ́sìn lè tẹ́lẹ̀ rí mẹ́lẹ̀ àbí kẹ́ sún náà kò sí ìtẹ̀sínú méjèèjì ìjòkó tẹ́lẹ̀ rí mẹ́lẹ̀ ẹ̀sìn lè sún náà. gẹ́gẹ́ bí ọ̀sán òde ìwà wàhán tó ti pàtàkì fún wa gbogbo àgùránì tí wọ́n kó jọ táwọn èèyàn ń kà ní ìtakùrọ̀ àwọn olùkọ́ sún náà. bóyá ó ń wọ ní ìgbà tí wọ́n ti gbà sílẹ̀ wọ́n ti gbọ́dọ̀ padà sí ọdún bọ̀ pẹ̀lú òun ti ń tọ́wà wọ́n lè fi àwọn ẹṣẹ́ wọn nínú àárẹ̀ òun fi sọ̀rọ̀ wá àṣẹlá rí nígbà tó gbé lọ àwọn jẹ rìbá àwọn tọ́nà wọn bá fi irú ìyá tí wọ́n ń jẹ tọ́nà fi hàn nẹ́bí sọ̀rọ̀ àríwá àríwá sẹ́lẹ̀ wọ́n ní táwọn eléyìí ò sínú sàárè wọn ni àgbo là nẹ́bí kiri wọn sẹ́mẹ́ẹ́nà wà àmẹ́nà àgbo àti ìgbàgbọ́ àmọ́ báwo ni tí wọ́n sínú sàárè wọn ni lẹ́sẹ̀ mahalla sọ́à yìí sáyé bẹ́ẹ̀ wọn àgbàgbọ́ kó bá nàbí ṣe wí náà náà kárí. wọ́n ní bó la ṣe fẹ́ níbi táwa wà níbi tí mẹ́kà wà àwa wà ní gẹ́rùbù mẹ́kà wà mẹ́kà tó mi ná níbi tí ti wà ìbùlà òun tó a lè pe agbọ̀n ìbùlà òun ní kíbla ti wà níbi táwa yìí láfíríkà in general tó eléyìí tí wọ́n ni ìbùlà òun èso òun èso òun lápọ̀jù tó sẹ́wọ̀n kíkúlọ̀ òun fẹ̀ gan ọ̀fẹ́ tayọ òun tó torí di ìbùlà òun ó lè ti àkíbùlà yẹn ọ̀rọ̀ àtẹ̀gbẹ́ ìgbà yóò sì lè lọ straight lágbọn bí tẹ́yìn wà ó sì lè tẹ̀gbẹ́ sábà bòmí bí tẹ́yìn wà ṣùgbọ́n generally bí táwa wà yìí it lánàá dojú kọ torí pé it ní má táwa wà ilé ìjẹun sì jẹ. tètè bá fi kíbla find àti bá fi wá so eléyìí agbésórí ọ̀pọ̀n ọ̀rọ̀ àjọ ọ̀pọ̀n ọ̀rọ̀ àjọ so agbésórí ìmà tí kò lágbára tó ìjọ dájú sáká ìgbàdọ́ bẹ́ẹ̀ tó eléyìí orí rẹ̀ lágbèsí tó eléyìí àwọn ẹ̀fẹ̀ hàn wá pé tẹ́lá fi kíbla fáyìn dà wó pé tọ̀ ibi náà kọjú sí iná ní kíbla alhamdulilá ọ̀hàn fi kéèké rẹ̀ káyí padà síbẹ̀ káyí sagídí náà. wọ́n ní tí èèyàn bá kírun lọ tí ó kìyàn ń rorò kúrò tó fẹ́ kúrò lórí rẹ̀ kí lè yẹn sọ. yẹn sọ àwọn òbí lẹ́yìn ẹ̀ṣẹ̀ tó ń rọ̀ jù ìmọ̀ bá lọ yọ máa sọ fáṣí dáa sí rọrọ pa mí ní dípò ọ̀pá ọ̀kà mi kúrò lórí rẹ̀ gbogbo bó ti wù kó ṣe tó máa borí ẹ̀ náà tó ń ṣe àgbà wá sí borí ẹ̀. A'udhu billahi kí ni jẹ́ wọ́n ní pé orúkọ dẹ́kun tí ó máa ń gbé fún ẹ̀. A'udhu billahi minash shaitani. A'udhu billahi wọ́n kí ni àti súnà kọ sí ká fi abọ́ kan jẹun ká wá fọwọ́ sínú rẹ̀ àmọ́ tó burú parí. àmọ́ ìwádìí kò gbé mu o. torí pé àwọn àwọn àti máa bọ́ sínú abọ́tá abọ́tá ti jẹun ó tún á gbé mu pé kò tún sọ yé nu ọpọlọ yóò kù. <laughs> ọjọ́ bí ti jẹ́. béèrè fún ẹ mú gbọ́ pé nínú súnà pé àyíká mẹ́ta ni ó dáa kí èèyàn fi jẹ pé nínú súnà níbi sọ̀rọ̀ lọ́wọ́ àyọ̀ àyọ̀ sílẹ̀ súnà tọ́ka sí ká máa mẹ́ta jẹ ìwọ òkìkà mẹ́ta náà ọ̀nà ìfábẹ́là mẹ́ta ṣé ẹ̀yin lè fi kúkà gbọ́ ọ̀kà rún ọbẹ̀ gbé lọ́sẹ̀

màkàdù kò ọ fi gbogbo ilé yẹn kọ́ nítorí kọ́ ọ̀pọ̀ màkà mẹ́ta jẹ àbí ẹ̀kọ́ ni yàtọ̀ sẹ́ni tó kọ́ maka márùn tó wà lọ ká ó tó fi sẹ́kọ́ náà wọ́n tó nítorí torí sọ pé ó kó lílo sẹ́wọ̀n ké síbi ọmọ ká mi lulẹ̀ máa gbé mi àbí àbí máa rà lẹ́bi mú báyìí ẹ máa fi sẹ́yìn ẹ̀bi mẹ́ta náà ẹ̀bi gbé tí wọ́n lọ súnmọ́ sí à yàtọ̀ sáwọn tí ọ̀gbẹ́ sì tí wọ́n ní lílo síbi gan kúkúrò ni àbẹ́rẹ́ ní gan mẹ́ wọ́n ní lílo síbi ìdẹ́gẹ̀ bèrè á ọlọ́mọ ẹ̀jọ̀ kọ́ lọ́wọ́ dọ́ta náà. ọba lè. bóyá torí irú oúnjẹ. tí ọba rọrùn wọn ní tí o bá rán fúkà mẹ́ta àti gbọ́dọ̀ jẹ o lọ́wọ́n rán lọ tó bá ní ìdìbò tó fi ká mí ìkókó burú náà parí. kò sí dọ́jọ́ bẹ́ẹ̀ kò sí dọ́jọ́ bẹ́ẹ̀ àwa wí ni. ìpè ẹni tí ọ̀fẹ́ yà wò tó bá tẹ̀sí gbogbo ojú ọdún ẹjọ́ afẹ́yàwó ẹjọ́ ọdún kan rẹ̀ ti gbogbo etí wọ̀ fún gbogbo ọdún sí lọ gbogbo eléyàn mí nà lọ wọ àì náà àti ìtọ́jẹ́ rọ́ kí sọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ bá àṣẹlẹ̀ tọ́ba eléyàn túmọ̀ sí fún ọlọ́fẹ́yàwó tó ṣùgbọ́n àwa gbọ́dọ̀ tó rẹ̀ ká lọ pa ọmọ ànábì sọ̀rọ̀ bá wà ní wàlú àti sọ àti sọ pé àti sọ àti sàlàyé nìyẹn ìyẹn amẹ́ríkà tó fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ wọ́n sọ pé gbogbo àwọn olùmọ̀ aláwọ̀ máa ń pa rẹ̀ àbí tó sọ wá pa rẹ̀ fẹsẹ̀ nílẹ̀ àwọn kan sọ pé sọ yìí nìkan ti sọ yìí náà. táwọn ẹ̀sán táwọn ẹ̀sán ìbéèrè mi ni a gbọ́ pé nínú àdéhùn àwọn ọ̀sán ọ̀sán ọ̀sán ṣọ́ka olù lára àwọn ìjọ àwọn ló máa wo àdéhùn ọ̀làlá ìdílé àwọn òpè tó bá wo nǹkan àwọn sọ̀rọ̀bà gan àtàwọn tàbí ṣé ó ṣe é. ara kò sí wàhálà mẹ́ kò sí wàhálà mẹ́ wọ́n wà nù àwọn tàbí ó sì wà nù àwọn míì náà omi ní gbogbo wọn gbọ́dọ̀ jẹ sàbí tòlúbà náà tó bá àtúnà sọ pé gbogbo wọn sàbí wọn jẹ ó kú kí wọn àtẹmí káde sòkò tó wá kó lè kábíyàn ẹnì kété wọn ni wọn ti wọn ní láyé sàkó wọlé sàwó wọlé sàkó yẹwò wàhálà rọbìhìm yẹtọ wọn ìtọrọ kẹ́ni kò sí rúbí abá wọn wọn kì í sì tọrọ kẹ́ni kò bá wọn fi ní gbóná mára torí báwọn wá wò kàn wọn kì í sì gbọ́ wọn sára gbọ́ superstition olúwa ẹlẹ́dàá wọn ni wọ́n bá dúró tí wọn náà bá ti ní kanu mẹ́rẹ̀ tó bá ní mẹ́rẹ̀ iṣẹ́ wọn kò lè jọ kanu tọ́ba ti tẹ tọ́ba ti tapọ̀ kan nínú wọn lọ́dájú pọ̀ jọ kanu tí ìbá ti tọrọ lọ́dọ̀ nìkan kó serú kí á fún yẹn kálá ó jáde ó ti nìkan kó bọ̀ fi ní gbóná mọ́ ara rí ó jáde ó ti gbé wọn sálásán gbọ́ yìí òtítọ́ àti bí kò sọ pé ògbọ́dọ̀ wẹ kẹ̀kẹ́ jọba ọ̀gbọ́dọ̀ wọ bàtà jọba ẹ̀ jọba kọ́kí lọ kọ́kí ọ láàárọ̀ ọjọ́ wọn ní dáa jọba ẹ̀ kó bí lọ kọ́ kọ́kí ọ bí ní kọ́tọ́ bá pẹ́sẹ̀ ọ̀tún ẹsẹ̀ bàbá rẹ̀ ni ẹ́ jọba pẹ́sẹ̀ òsì ẹsẹ̀ yá rẹ̀ ni ẹ́ gbogbo eléyìí kẹtẹkẹtẹ lò ọ̀gbọ́dọ̀ lọ وعلى ربهم يتوكلون قل ولد àwọn ìbàdàn ọ̀pọ̀ lórúkọ ọ̀kan náà lórúkọ ọ̀kan náà very good nínú òfin lórúkọ bá ti yàtọ̀ reality náà yàtọ̀ ẹlẹ́ẹ̀kejì onígbà wọn lé ìlànà anábì sọ̀rọ̀ bá àṣìlá wọn tẹ̀lé ẹ̀sìn dáná bí sọ̀rọ̀ bá àṣìlá wa ni wọ́n ń ṣe wọn ò ní ẹnìkan mí ìtọ́lù ìlànà kalẹ̀ fún wọn yàtọ̀ dáná bí sọ̀rọ̀ bá wà ayò ayò sẹ́lẹ̀ ọjọ́ orí ẹ̀sìn tọ́lọ̀ wa fi rán anábì sọ̀rọ̀ bá àṣìlá ó ti tó mélòó báyìí one thousand four hundred four hundred lọ́wọ́ àndrẹ́ wọ́n ti fi thirty something lọ láti mẹ́kà fún tó fi hijira wa ọdún mélòó ni ẹ ẹ̀bọ̀dún ẹ̀bọ̀dún mẹ́tàlá kẹ́bi fún ha one thousand four hundred and forty four tàtijọ́ títún náà ti bẹ̀rẹ̀ nù ó ní Islam àwọn tẹ̀blíkì tẹ̀ sọ gbogbo òbí tó náà ti yẹ ìwọ wá ní ọjọ́ náà náà ẹ dáhùn ẹ dáhùn èwo ni ó jọ náà èwo lọ́nà mà ṣé ìtọ́jọ́ pé Islam tán mú wá ni àbí kankan sẹ́nìkan ideology ẹnìkan náà Islam ni because Islam ni sunna talọ́dá sunna lẹ̀ tani talọ́ ọ̀rìjìnẹ̀tì ẹ̀ a sọ̀rọ̀ púpọ̀ nǹkan mí ẹ̀rí kébi kan ló ti jáde wá àbí bẹ́ẹ̀ kọ́ ni ideology àwọn kan ni náà lẹ́sìn fáwọn ṣe ń ṣe wọ́n mọ̀ lọ sí ìlú wọn gbogbo pa ìlú àwọn sòṣùgbọ́n bí Islam ti bẹ̀rẹ̀ mẹ́kà wọlé lẹ́ ní ìdíbò ni wọ́n fẹ́ lọ láyé rẹ̀ náà tọ́ba ní tẹ́ tó di mẹ́nẹ́jà tó di chief executive kí lọ́wọ́ kí lọ́wọ́ ara ta kó máa ti lọ́wọ́ ta fa fa máa ti lọ́ọ́ ti hajj fa ọlọ́run ọba kókó ti rọrùn fẹ́ni tí o ti lọ. kó tó ti kẹ́ni tó ti lọ rí náà tó sì wọ́n lọ. tọ́ kí wọ́n gbé ìyá gbogbo wa ti lọ wọ́n ti lọ mákìá àwọn míì wọ́n fẹ́ lọ pàkí wọ́n fẹ́ lọ india ẹ̀dá kan òfin ká bá tán bẹ́ẹ̀ àwọn òbílẹ̀ àwọn òbílẹ̀ tó ń torí di náà kú oríire ẹ̀dùn wa ń ṣe islam tó lọ́n fi náà lọ́wọ́ àríwá àríwá sílẹ̀ lẹ́yìn náà àwọn ẹni tó tẹ̀lé islam ntọ́lọ̀ wọn bá fún tán fókọ̀sì lé lórí àwọn ọmọ fókọ̀sì lé lórí àwọn tó tẹ̀lé sórí òun náà ní báwo láti sin lọ́ọ́ lónìí kan báwo láti tẹ̀lé lónìí kan báwo la ti wọ́n lọ́dún fún nínú ẹ̀sìn àbí òye wa tòbọ̀tà ń tẹ dárúkọ yẹn àwọn tí wọn lọ́dọ̀ tí wọn ọ̀tọ́ táwọn sọ̀rọ̀ tọ̀ èyí náà sọ yìí lọ́dọ̀ tí wọn torí wọn ní máa ń sẹ́pẹ̀rẹ̀tì àwọn èèyàn ni àwọn sì fi ń gádà àwọn èèyàn fa tò lọ́dọ̀ tí wọn jẹ́mẹ́ dàkẹ́ àwọn lọ́dọ̀ àwọn ahlu sunnah tí wọn jẹ́mẹ́ dàkẹ́ jẹ́mẹ́ ayáta àbí ọ̀yà jẹ́mẹ́ kó wọn jọ náà dàkẹ́ kó tó bá wọn sọ lọ́dọ̀ àlùkò náà tó kọ́ wọn ní màná jẹ́ mẹ́ lẹ́yìn náà ìjọba gbọ́ yín ẹjọ́ péjọ. lóyún ìmà ìnáàlù súnà tẹ̀síwájú kíkà kọ́ ẹ̀kọ́. lórí ìlú ti jẹ́ pé ìjọba ti súnà kò ní gbúrú gbàgbé kú lásán wọn á mọ báwọn yẹn sọ̀rọ̀. láàlọ́ làbá máa pa. àbí òye wa lójúmọ́ àwọn míì wọ́n kàn máa ń gbé jẹ́wò kan mọ̀ lánà kan ọlọ́ọ̀dì kan kìíní kan òórùn kan lọ́sàn-án ni ọ̀sán kan di òru ni. tẹ́lẹ̀ náà tó ń bá yorùbá sàn náà ọ̀sẹ̀ náà máa yí padà sí gbọ́dọ̀ fa náà ló máa dán lọ wà lọ. ẹni wọ̀ tó lẹ́yìn ilé ìjẹ́ kínkínní nínú àwọn ìyàtọ̀ tó wà náà. kí ni kí mùsùlùmí máa súnfè á ah, kọjá o kọjá o. وما كان صلاتهم عند البيت إلا مكاء وتصفية ìrìnjú ankini di kaaba àwọn kèfèrí síwájú kí islam òjòdè ọlọ́ọ̀ni kò jẹ́ kankan ìlà mùkáàd àfìgbé tútù wàtàkùdíyà àti pàtẹ́wọ́ ọlọ́ọ̀ni ẹ̀sìn wọn dáná ìtọ́jú ká túbì ká ti pàtẹ́wọ́ lọ á àdúgbò kọ́lọ̀ ṣé sọ̀lá tó lù Muka àti tọ̀fíà ni kàlà rírun tiwa kákúbi àtàkà sábàtẹ́wọ̀ nù kàlà Allahu akbar ìbẹ̀rẹ̀ ẹ̀rọ nù asalaamu alaykum ìparí nù kò sì sí ìrùfẹ́ni tí òun á ti mara kó tó kí nù. tẹ̀lé ìyẹn àwọn mùsùlùmí rẹ̀ ló ti jẹ́ pé à ń pàtẹ́wọ̀ nù ìgbà kò sínú lànà ẹnìkan ti kí níta kí mi ẹ̀rọ àdàbàpọ̀ àfúlọ̀ọ̀sì kìnnì náà ló yé tó torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn obìnrin gan tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí wọn nù sẹ́wọ̀n kí wọn ò ní kọ́ pàtó ọ̀rá àbí òye wa anábì sọ wọ́n àwọn àyè ìṣẹ́lẹ̀ wọn ní ìnàmẹ́ tọ̀sífìhù lè nìta tọ̀sífìhù báyìí wọ́n mú inú àtẹlẹwọ́ wọ́n fi lu òdì àtẹlẹwọ́ ìyàrá sẹlẹyìn ló fi sàlàyé kọkọ rẹ fún mi àmọ́ kìí ọsọ pé kí ni subhanallah torí di ilé ká súkè ká pàtẹ́wọ́ ètè lànà náà. Ẹ ti ọba tó wá tẹ̀gbọ́ ẹ̀ lọ́kùnrin tó jẹ́ tó fi yẹn. alhamdulilayi o ti tó bọ́lọ̀ o tó dáadáa olóògbé lọ́kọ ọkùnrin tọ́jẹ́gbọ́n obìnrin tọ́jẹ́mùsùnmí olóògbé lọ́kọ náà kọ́lá tó bá dáàbò rẹ̀ tó bá ti gbọ́n tó ti dàgbà dáadáa olóògbé lọ́kọ náà láti máa ní ìlú wa padà ṣiṣẹ́ ó ṣiṣẹ́ tó ṣe máa ṣe lọ́kọ̀ láàbù inú kó ló ló lẹ́ máa ṣe olóòrẹ̀ tó sámi. obìnrin tí ó rí iṣẹ́ tọkọ tó sì wà lẹ́nu iṣẹ́ lọ́kọ́ kíkú báwo lobìnrin yẹn ti lè máa jókòó níjókòó kú lẹ́yìn ikú ọkọ rẹ̀ oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá náà bẹ́ẹ̀ lòfin ọlọ́run bá wa sọ wọn wá lọ ní tọ́jú fámìlì ọtí àdúgbọ́lọ̀ ní tọ́jú fámìlì nítorí bẹ́ẹ̀ náà ti sọkọ́ sọdún méjì jẹ́ òbírí sẹ́ ṣé fámìlì wa kú gbà náà náà tó àdúgbò fọlọ ọlọ́ọ̀ni tọ́jú fámìlì tó àtijọ́lórí kọ́ sọ̀rọ̀ àpòlò tọ́jú ẹnìkan tí wàá sọ̀rọ̀ kò sí torí délé yóò jókòó sùn mẹ́rin àti ọmọ ẹ̀wà ìdí ọba àkọ́mọ lọ́wọ́ ilé ìdàdà ẹ̀ náà sápẹ́ nìkan pé àwọn èèyàn wa bí wá bí assassin tàbí pé wọ́n rá àwọn ará kìlàsíyà. onídìí àfẹ́rù bèrè bá èyí tí ó bá jẹ́ pé tẹ́ ẹ bá béèrè aburú ni ó sì lè ṣe yín ẹ má máa béèrè. Àlékún sọ onídìíró béèrè rẹ ẹjọ ẹyìn inú gbẹdà tuntun délẹ̀ tẹ́lẹ̀ oná ni píríncípù béèrè tẹ́lẹ̀ àwọn béèrè kan wà tó ṣe pé kò sí ìṣẹ̀lẹ̀ tẹ́ bá bí mi ò lè ṣe yín kíkẹ́ wọn béèrè pé tá máa rán àwọn tí máa pààyàn sí yín àbí òye ó léwu tó bá béèrè ó lè ṣẹlẹ̀ ọlọ́mọdé ara ìjà torí délé tẹ́lẹ̀ àwọn béèrè kan wà tó ṣe yín ìwé fa wàhálà fúnra yín lẹ́yìn tó bá ṣẹlẹ̀ sí onìkan ní kọ́ lọ dá béèrè àwọn kí wọ́n ti fẹ́ generalize ẹ̀ náà. Kéde gbogbo ọ̀rọ̀ sáà nàbí bá fẹ́ sọ, gbogbo ọ̀rọ̀ lásán wà, ó túbà wà. Ẹ̀bí òyìnbó àgẹ́sí kéde ìjà nàbí kan fẹ́ bá yàn sọ̀rọ̀ yóò sì kó tó hajj gbogbo gbà fún gbọ́dọ̀ hajj á yọ pọ̀ lójúmọ́ kan. nà kí wọ́n á lè béèrè. òní di bàbá bíà lẹ́yìn náà táwọn àgbàdo àgbà tó bẹ̀rẹ̀ pàdé gan àmọ́ nù súnà gbogbo lẹ́yìn náà àdáda lé àwọn Yorùbá ni. nà gbogbo yé ẹni tó bá fẹ́ sí pàdé ní ìsọ̀rọ̀ sọ̀rọ̀ ìbá ní gbàdúrà sí ìpàdé ẹni tó bá tún ti parí lágbájá bá ní sípà ní ti pẹ̀lú àdúrà gbogbo ilé àdá jálẹ̀ náà. kí ni àǹfààní tí ń bẹ ní káàmù pé wàrà ní orúkọ súnmọ́ orúkọ súnmọ́. bí báwo orúkọ súnmọ́. bí uh, sọ́ọ́hìn bí bí àfúlàtọ́bì ọ̀dà ọ̀dà. orúkọ súnmọ́. orúkọ mùsùlùmí orúkọ súnmọ́. dáhà dé orúkọ tí wọ́n sọ wá lórúkọ mùsùlùmí wọ́n sọ ní Abdul Fattah wọ́n tún wá sọ ọ́ ní Oyèdélé nínú ọkọ̀ àbísọ rẹ̀ tí kọ́nọ́jà Abdulfatah ńlọ́dà jù ní àbóyèdélé Abdulfatah tó yé wa ọ́ wá tún ní Oyèdélé bàbá rẹ̀ Ibrahim Abdulfatah Oyèdélé Ibrahim gbàrún kí wá sí pé oyedele oyedele ọ̀hánimọ̀ Abdulfatah níjọ́ tó ní kí wá sí sí pé Abdulfatah àwọn àmọ̀kúta ní bẹ́ẹ̀ bí ti tó sì mọ̀ pé má sọ pé yòó délé ní tó súnmọ́ ọpọlọ gbogbo yẹn ní kékeré rí mi. ètò ti pọ̀ ọ̀pọ̀lọpọ̀ yorùbá ń ti láwùjọ yìí wọ́n ti máa ń ka ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ fèrè nítorí pé wọ́n ijó kọ mùsùlùmí tó bá tó wá débi kan mọ́ àwọn gbogbo wọn kékeré ni wọ́n má tọrọ sọ pé tó fẹ́ gba káàdì lọ́ní kí lórúkọ yín àbùkẹ́tà bẹ́ẹ̀ ló kọ mí ni ó kọ mí ni. sọ yé àmọ́ ah, bá ti kọ́ ni wọ́n gbọ́dọ̀ mọ̀ ọkọ̀ nígbà tó ọmọ elizabeth kọ́ ọmọ dọ̀gá ti kọ́ ọmọ pọ́ńpọ́ ti kọ́ ọ̀hún adé máa dùn bàtà ẹ̀ kọ́ tọ́lá kọ bàtà ẹ̀ ó fi kéde ní sanwó káàdì o. àbẹ̀fẹ̀tà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت